أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àlékún ìkẹ́ ọlọ́run ọba àtúrí ajẹ́jẹ́ tọ́ ọlọ́run ọba fún ọba nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà táwa yìí alhamdulillahi alladhi هدانا لهذا وما كنا لنهتدي لولا أن, أن هدانا الله adúpẹ́ fọ́lọ́wọ́n bá tó ṣe wá ní mùsùlùmí adúpẹ́ fọ́lọ́wọ́n bá tó ṣe wá lẹ́ni tí ó ń tẹ̀lé lànà nábì sallallahu alayhi wa sallam adúpẹ́ fọ́lọ́wọ́n bá tó ṣe wá lẹ́ni tí ń rin ojú ọ̀nà tawhid ẹni tí ń rin ojú ọ̀nà ìmọ̀ jọ́sìn fún ọlọ́wọ́n bá nìkan ìmọ̀ gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n bá fún ìkankan nù àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá ká iná mẹ́ǹkà ni ó bá ṣe wù kẹ́ni ẹ jẹ́ ó bá ṣe wù kẹ́ni ẹ tóbi tó lọ́dọ̀ àwọn èèyàn ẹni tọ́lọ́wọ́n bá ọlọ́wọ́n bá tó ṣe wálé ẹni tó dá ọlọ́wọ́n mọ̀ dépò wípé ní tó bá tọ́ sọ́lọ́wọ́n bá àgbọ̀dọ̀ gbé fẹ́ lómi tí ò tọ́lọ́wọ́n bá adúgbò fọ́lọ́wọ́n bá tó ṣe wá báyìí ajẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa fún láwọn ìjọsìn àyàfọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo ajẹ́rìí pé ọlọ́run ọba yìí nìkan òun náà ló yẹ ká ṣe wa tá à ń tẹ̀síwájú fún ọlọ́run ọba ajẹ́rìí pé kò tọ́ láti gbé ìkankan nínú àwọn ìjọsìn ọba tí ó ní àwọn orúkọ tó dáa ni walillahi asma'ul husna fad'ihu biha ọlọ́run ọba yìí ní àwọn orúkọ tó dáa àwọn àti àwọn asifatul ula àti àwọn òròyìn tó ga ajẹ́ ìpọ́lọ́run ọba yìí gbogbo orúkọ tó dáa pátá àti gbogbo òròyìn tó ga pátá tọ́lọ́run ọba ní ṣe bákan náà ajẹ́ muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ní òjíṣẹ́ ọlọ́run bá ní ẹni tọ́lọ́run bá lè pẹ̀lára liyakuna qudwatan lil alamin kó lè bá a máa jí àwòkọ́ṣe fún gbogbo àgbáńlá ayé ká lè bá a máa kọ́ṣe ẹ̀ ká lè bá a máa wò ó láti máa fi wùwà liyakuna qudwatan fil aqida kó lè bá a jáwò kọ́ṣe wa nínú àwọn àdìsọ́kan wa tó yẹ ká ní waliyakuna qudwatan fil ibada kó sì lè jáwò kọ́ṣe wa níbi ìjọsìn fọ́lọ́run bá wàlíyàkúnà qudwatan fil akhlaq kó sì lè jáwò kọ́ sí wa níbi àwọn àwà tá máa wù salawatullahi wa salamuhu alayhi àlékún kí ọlọ́wọ́n bá àtúrà jẹjẹ tó lọ́wọ́ bá kọ́ máa bá àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrìnjọ́ nabi sallallahu alayhi wa ila qiyami sáà títí di ọjọ́ ìgbìlà qiyama lẹ́yìn náà kí wa gbogbo àwọn mùsùlùmí pátá tá ń wa pẹ̀lú kíkí àlàáfíà òun ni pé ìkẹ́ ọlọ́wọ́n bá orí ajẹ́jẹ́tọ́ ọlọ́wọ́n bá àtàláfí ọlọ́wọ́n bá kó mọ bá ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo àyíká ìta bá wà Ibadallah wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ lórí wípé ìtàwọn ní táwọn fi ń sin ọlọ́run ọba lélẹ́yìí nítòsí tọ́ fún gbogbo mùsùlùmí tó bá fẹ́ bá ọlọ́run ọba pàdé dáadáa tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tọ́lọ́run ọba àdékẹ́ lọ́gba ìrun rẹ̀ àtàwẹ̀ òun náà ní wà lórí àwọn àdìsọ́kàn yìí náà pè ní al-aqidatu òun làwọn ń sàlàyé lọ fúnra wa jama'a ibi tá a dé òun náà ní gbólóhùn alákọ̀ọ́kọ́ tí al-imam at-tahawi sọ pé naqulu fi tawhidillah mu'taqidina bi tawfiqillah أن الله واحد لا شريك له eléyìí la ń ṣàlàyé ẹ̀ lọ fúnra wa pé kí ni nǹkan tí alimami tọ́háwí tí wọ́n gbà lérò pẹ̀lú jumla yìí tí wọ́n gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí kí ni nǹkan tó fẹ́ ká gbọ́yé níbi ọ̀rọ̀ tá a sọ yìí kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa lórí ọ̀rọ̀ tá a sọ yìí àwa ń ṣàlàyé pé kí ni gbà lérò pẹ̀lú tawhidullah nǹkan tá ń pè ní tawhid làwa ń ṣàlàyé lọ pé kí ni gbà ní tawhid ifradullahi ta'ala bil ibada وغيرها مما يختص به سبحانه وتعالى òun náà ni pé ká sí ọlọ́run ọba láso ká sí ọlọ́run ọba lẹ́yọkan nínú ìbáàdà kọjá sí pé gbogbo tó ń pè ní ìbáàdà ọlọ́run ọba láàmà gbé fún ọlọ́run ọba nìkan láàmà fún ní ìbáàdà wa a ní fún kankan mí lẹ́yìn ọlọ́run ọba ní ìbáàdà mọ́ la malakun muqarrab wala nabiyyun mursal a ní fún màláìka ọlọ́run ọba tó súnmọ́ ọlọ́run ọba jù a ní fún ní ìjọsìn wa kí náà pè bẹ́ẹ̀ èwo ni malakun muqarrab Jibril aleyhisselam ẹni ẹ̀sà ni ẹni àwọn mẹ̀lẹ́kà ọlọ́run ọba ó lọ ga gbogbo àwọn mẹ̀lẹ́kà pátá bó ṣe jẹ́ ọ̀gá tó yìí tọ́jẹ́ ni ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run ọba tó yẹ kóun ló súnmọ́ ọlọ́run ọba jù yìí a gbọ́dọ̀ fún ní ìjọsìn wa wàlá anabi yìí mursal a sì gbọ́dọ̀ fún anabi kan tọ́lọ́run ọba àdékẹ́ lára ní ìbáda wa tá wọn sọ̀rọ̀ nípa ìbáda ipe ìjọsìn ìjọsìn tá a sọ pé a gbọ́dọ̀ gbé fún àwọn ẹlòmíyàtọ̀ fọ́lọ́run ọba àwa rí pé àbùkátà ká ṣe náà pè ní ìbáda gan-an torí bá a ṣe máa ń ṣàlàyé pé ẹ gbọ́dọ̀ gbé ìjọsìn fẹ́lómi àti fọ́lọ́run bá àwọn èèyàn tí ẹ máa ń tán pé ní ìjọsìn táwọn gbọ́dọ̀ gbé fẹ́lómi àti fọ́lọ́run bá gẹ abùkátà ká ṣàlàyé fọsíwẹ́wẹ́ kí náà pè ní ìbáàdà ká lè bá a mọ̀ ǹjẹ́ wa náà wà lórí tawhid àbá ti ń bọ́ sínú ẹbọ tá a ní láti pè náà padà ya ikhwan ká bá a mọ̀ ǹjẹ́ sì jọ ọmọ lẹ́yìn anábì sallallahu alayhi ìpèrè ní sákìyèsí ni ìtanijí ni ìṣojú àkèyàmà ẹnìkọ̀ọ̀kan wá ní láti bú ẹnìkankan àgbálérò láti ṣe ẹnu àbùkù sí lànàtẹ́ ẹnìkankan rìn bí kò sí pé láti lè túnra wa ṣe ibi tó ń kálukú wa bá kù sí ká lè lọ bá ọlọ́run bá pàdé ní dáadáa ọlọ́run bá àdékẹ́lá sọ wípé innamal mu'minuna ikhwah fa aslihu bayna akhawaykum ọlọ́wọ́n bá ní innama al-mu'minuna ikhwatun ọlọ́láwọn mùmìnì nìkan náà ni ọmọ ẹjọ́ máa yára wọn innama adatu hasrin wa qasrin ọlọ́wọ́n bá ní al-ukhuwa as-sahiha al-ukhuwatu as-salima ìjọmọ̀ ìyá tó lálàáfíà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìjọmọ̀ ìyá tí ó dúró dédé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba al-ukhuwatu ìjọmọ̀ ìyá tọ́nà ọba àlékélá pàtàkì tó sì ní ládá òun náà ni ìjọmọ̀ ìyá mòmìnì sí mòmìnì innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum ọlọ́run bá wá ní ẹ máa ṣe àtúnṣe lórí jíjọmọ̀ ìyá yín tẹ́ bá rọmọ ìyá yín tí ń ṣàìdá ẹ ṣàtúnṣe rẹ̀ ẹni ó jẹ́ kí a kí ìjọmọ̀ ìyá yín kó máa rinlẹ̀ sí inú kamalu al nínú kéèyàn pé ní ìjọmọ ìyá ni pé téèyàn bá rí ọmọ ìyá yìí tí ń ṣàìsí kẹ́ ẹ̀ pé sákìyèsí torí pé fa aslihu bayna akhawaykum kò sínú májẹ̀mú ìjọmọ ìyá gidi kéèyàn rọmọ ìyá yẹn lórí àbòsí kéèyàn wá filẹ̀ subhanallah inú májẹ̀mú ìjọmọ ìyá gidi lọ́wà kárọmọ ẹ máa ran ọmọ ìyá yín lọ́wọ́ zaliman ọjọ́ ẹni tí ń ṣàbòsí ni aw mazluma abẹ́ni tí ń ṣàbòsí fún ẹ ràn lọ́wọ́ àwọn sàhábà ní nanziruhu mazluman àti gbàgbọ́ iye bá sì máa ràn lọ́wọ́ nígbà tẹ́ bá ń ṣàbòsí fún a kún lọ́wọ́ àníjẹ́ kan rábòsí sí fún fa kayfa idha kana zaliman anábì báwo wá láṣẹ máa ṣe ìrànlọ́wọ́ fún nígbà tó bá jẹ́ òní ń ṣàbòsí gan fún rẹ̀ kò yé wa anábì ní tamnaihu wàtàjízuhu mìíràn zulmi anábì ní wàá kọ́ dí wàá dí lọ́wọ́ kọ́mọ̀ rábò ṣíṣe wà á àzọmù zulmi ibadallah àbòsí tó ga jù ẹ̀yìn ẹ̀rù ọlọ́wọ́ bá òun náà làbòsí téèyàn bá ṣe fọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní ká ran ọmọ ìyáwá lọ́wọ́ lórí àmọ̀ ìyáwá tí bá ń ṣàbòsí lọ́wọ́ ká má jẹ́ rábòsí ṣe jàmáà àbòsí tó ga jù táwọn èèyàn máa ń ṣe òun náà ní ká ṣàbòsí sí ọlọ́wọ́ yaqulu Allahu ta'ala والذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن وهم مهتدون ọlọ́run bá ní wàlẹ́hìnà àmàlù ọlọ́run bá ẹkẹ́lá ń ròyìn àwọn mòmìnì ọlọ́run ní àwọn tí wọ́n ní iman tí ìgbàgbọ́ wọn tó dúró dédé wàlám yẹlbisu imanahum bizul ọlọ́run ní tí wọ́n wá ro àbòsí papọ̀ mọ́ iman wọn ọlọ́run bá ní ulaika lahumul amnu ọlọ́run láwọn tí wọ́n bá rí báyìí àwọn nìfọ̀kànbalẹ̀ ọmọ bẹ fún wọ́n ní fọkànbalẹ̀ lórí nǹkan tí wọ́n lọ pàdé lọ́dọ̀ Ọlọ́run bá lálùkìyàmá wọ́n sì nípa ìkànbalẹ̀ lórí gbogbo wàhálà ní ayé wahum muhtadun Ọlọ́run láwọn sì lẹni tó mẹ́nà nígbà táyà yìí sọ̀kalẹ̀ ó rú àwọn sọ̀hábà lójú rí dọ́nù lọ́yọ́ àlẹ́yìn pé alladhina amanu wa lam yalbisu imanahum bizulm àwọn tí wọ́n ní iman tí wọ́n wá ro àbòsí papọ̀ mọ́ iman wọn gbàgbọ́ yìí nǹkan tán pè lábòsí mẹ́rin wọ́n ní ayuna la yazlimu nafsahu ewu nínú wa ni onímọ̀ sàbòsí díẹ̀ dẹ̀ díẹ̀ fẹ́mi ara ẹ̀ sọ̀rọ̀ ọ̀run báyìí kí a ní yíman kọ́ ọmọ kò sẹ́sẹ̀ rárá nítawọn sọ̀hábà tó ń gbọ́ yín nìyẹn wọ́n wà lọ́ba nàbí sallallahu alaihi wasallam pé àyà kan ti sọ̀kalẹ̀ o gbogbo àyà tí ń sọ̀kalẹ̀ náà Al-Qur'an alágbára àfi ṣe àmìlẹ̀ yìí ah ó lera fún wa láti rí ṣe o anábì ní táyà bá ti sọ̀kalẹ̀ ẹ má máa sọ pé ẹ̀ lè rí ṣe mọ́ ẹ má sọ pé sami'na wa ata'na àti gbọ́ àti ti bẹ̀rẹ̀ sí máa anabi sallallahu alaihi wasallam sọ fún yín pé nǹkan tọ́nà ọba àdékẹ́lá gbà lérò alam tasma'u ila qawli lukumani libnihi wa huwa ya'idhu ya bunayya la tushrik billah inna inna shirka la dhulmun azim anabi wa fẹ́ sàlàyé zulmu tọ́nà ọba àdékẹ́lá gbà lérò mẹ́yìn pé imani téèyàn gbọ́dọ̀ ro zulmu papọ̀ mọ́ zulmu téèyàn gbọ́dọ̀ ro papọ̀ mọ́ imani téèyàn fi jẹ́ni tí ó wà nínú fọkànbalẹ̀ ọlọ́run ọba tí ó sì wà nínú ẹni ìmọ̀nà òun náà ni gbólóhùn ọ́níṣẹ́ ẹ̀gbọ́ gbólóhùn Luqman ni nígbà tó ń ṣe wá sí fọ́mẹ̀ Lukman wọn sọ fọ́mọ rẹ̀ pé ya bunayi eré ọmọ mi kékeré yìí la tushrik billah má da nǹkan mi ìpapọ̀ mọ́ Ọlọ́run Ọba nínú ìbádà o má wá orogún fún Ọlọ́run Ọba o ìtumọ̀ shirk ni ẹ la tushrik billah má gbé ẹ̀tọ́ Ọlọ́run Ọba fún ìkankan nínú àwọn ẹ̀dẹ́ dájúdájú ẹbọ ṣíṣe òun la bòsí tó tóbi jù omi pé alladhina amanu wa lam yalbisu imanahum bizulm òun náà làwọn tí wọ́n ní ìgbàgbọ́ tó wá fi ẹbọ kún ìgbàgbọ́ wọn ulaika lahumul amn ọlọ́ọ̀bá làwọn wọ̀nyí ní fọkànbalẹ̀ ọmọ bẹ fún wa hum muhtadun àwọn sílẹ̀ ní ìmọ̀nà so látara báyìí táyà bá sọ pé unzur akhaka zaliman aw mazluma máa ra ọmọ ìyá rẹ ti ń ṣàbòsí lọ́wọ́ àbẹ̀ntẹ́ ń ṣàbòsí fún ẹ má jẹ́ ká gbọ́ yé lórí àbòsí ayé nìkan àbòsí tó ga jù tá a gbọ́dọ̀ náà wá lórí ẹ̀ ní àbòsí àbòsí táwọn èèyàn ń ṣe fọ́lọ́wọ́n ba àwọn èèyàn ń gbé ẹ̀tọ́ Ọlọ́run ba fún ìwọ̀n èèyàn a gbọ́dọ̀ pe ara wa sí àkíyèsí ọmọ ìyá ni gbogbo wa ìrìn àìdá lọ ọmọ ìyá ni gbogbo wa ibi tá a fẹ́ gbà wọlé lé ní nìyẹn ká gbọ́ yé ní gbọ́ yé wípé a fẹ́ túnra wa ṣe a fẹ́ pera wa sákíyèsí a fẹ́ tara wa jí torí pé fàdúrà kiri ìnáfàtì zikọrọ ní gbogbo gbàkígbà tí wàá sí ọba tí máa sàrùn yẹn láǹfààní ní kẹ́ máa ṣe sítí fún wọn ọlọ́run ọba àlekẹ́lá sọ fún ànábì fẹ́kọ̀ fàdékìrì iná ànábì máa ṣe sítí máa sí fáwọn yẹn ìnáfàtì zik fayu'adhibuhu Allahu al-'adhabal akbar ọlọ́run bá ní fàdákìrì ìdí ànábì máa ṣe rántí máa ṣe wá sí innama anta mudhakkir iṣẹ́ tá a gbélé ọlọ́wọ́ òun náà ní kó jẹ́ mudhakkir olùrán àwọn èèyàn létí ọlọ́run ọba olùrán àwọn èèyàn létí ẹ̀sìn ọlọ́run ọba olùrán àwọn èèyàn létí ojúṣe wọn sọ́lọ́run ọba olùrán àwọn èèyàn létí ìyà ọlọ́run ọba ibi tá a fẹ́ gbà wọlé nìyẹn lákàntí tarawají lórí èròǹgbà lórí àwọn nǹkan wọ̀nyí abẹ́lọ́wọ̀n ọba ọba àlékẹ́ọ́lá kó jẹ́ kí àwọn èèyàn kan gbọ́ wáyé ní sí dáadáa ju bá ṣe ń sọ lọ kọ́lọ́ má jẹ́ kí àwọn èèyàn kan sì wá gbọ́ èṣù tí máa ń bọ́ sórí ahọ́n èèyàn téèyàn fi wá wí nǹkan tí ọlọ́run ọba àlékẹ́lá yọ́nú sí tí ọba lànà nẹ́bí mu má jẹ́ kó ráyè lórí ahọ́n wa èsù tí wàá máa ń kó sínú etí yàn téèyàn fi wàá máa gbọ́ nǹkan míì yé tó ya pa sí ń tọ́lọ́mọ bá àlékẹ́lá fẹ́ àti tánàbí sallallahu alaihi wasallam fẹ́ kọ́lọ́mọ bá àlékẹ́lá fọ́mọ́dé kóra yìí nú etí wa. naam ibadallah ibi tá a dé náà ni anwa'u al-ibada àwọn ìran ìbáàdà tá a ní láti tì síwájú fọ́lọ́mọ bá a ní agbọ́dọ̀ sàlàyé nǹkan tó ń pè ní ìbáàdà kọ́ńbà wa já sí pé àti ń kó sí ẹbọ gan táàmà kí alákọ̀ọ́kọ́ àdùá àdùá àti mú yẹn lásán ìtọ́ lọ ń bá àlàyé lọ lórí ẹ̀ ní àdùá àdùá ṣíṣe àdùá ṣíṣe ni ìran ìbádà alákọ̀ọ́kọ́ òun náà ló sì ga jù ìmọ̀ ṣàdùá ìbádà Allah ìmọ̀ ṣe dùá ìmọ̀ ṣe dùá wa ìmọ̀ ṣàdùá wa ó gbọ́dọ̀ jẹ́ sí ọlọ́run ọba nìkan ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa ké pè ọlọ́run ọba nìkan òun náà lágbọ́dọ̀ sí kí ni o la gbọ́dọ̀ máa ké pè á gbọ́dọ̀ pé nǹkan míì máa yàtọ̀ fún ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tí bá ti ń pè nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba ẹbọ ní í ṣe ibi tá a dé lélẹ̀ báyìí àdúrà gbogbo ẹnikẹ́ni tí bá wọn ń pè nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba òun ń pè ní ṣírkù dáẹ̀wà ṣírkù àdáẹ̀wà ìmọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run ọba níbi àdúrà ṣíṣe ìmọ̀ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba jàmáà gbogbo ẹni tí bá wọn ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́rìí fún un lórí nǹkan tí ń pè yẹn ọlọ́run ọba àlékẹ́lẹ́ sọ pé wa man yad'u ma'a Allahi ilahan akhar fala burhana lahu bihi fa innama hisabuhu 'inda rabbih innahu la yuflihu al-kafirun àbí ọlọ́run ọba ní gbogbo ẹni tí bá ń pe nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba máa gbogbo ẹni tó ẹ́ sílẹ̀ yìí nǹkan míì lẹ́yìn tí ń pọ̀ ọlọ́run ọba Ibadallah intabihu ẹ jẹ́ ká tají sí nǹkan yìí eléyìí lóru àwọn èèyàn lójú o nítorí ọba àlékelá ń wí ni pé ẹni tí ń pe ọlọ́run ní tí wọ́n ń pe nǹkan míì kìí ṣẹni tí ò pe ọlọ́run ọba rárá ní tá ń pè ní shirk òun náà ni kéèyàn máa sin kéèyàn máa sin lọ́wọ́ ọba kó tó wá máa sin nǹkan míì papọ̀ mọ́ lọ́wọ́ ọba ní tá ń pè ní shirk nìyẹn ṣe ara àwọn tí ò sin ọlọ́run ọba rárá yẹn kúfúrú làwọn yẹn kúfúrú nìyẹn so ibà ní sìn ó lè jẹ́ kúfúrú inkar ó lè jẹ́ kúfúrú istikbar ó lè jẹ́ kúfúrú inad anwa'il kúfúrú mẹ́ tabadé bí a mọ̀ sàlàyé àìmọ́sìn lọ́wọ́ bá rárá àwọn nǹkan tó lè mú wa tó lè mú yàn mọ́sìn lọ́wọ́ bá lákàyè ó jù bẹ́ẹ̀ lọ kúfúrú ṣákì ń bẹ kèfèrí pé yẹn ń ṣe èméjì ń bẹ gbogbo ẹ̀ ń bẹ amẹ́lẹ́ yìí tá ń pè ní shirk ó ní pé ẹni yẹn gan máa kírun ẹni yẹn gan máa ṣe ìbáàdà yóò máa jọ́sìn amẹ́nu máa ní pé yóò tún máa gbé ẹ̀tọ́ Ọlọ́run fẹ́ dá mi yóò tún máa ṣe ẹbọ nǹkan tó tọ́ sọ́dọ̀ ọba ìbáàdà tó yẹ kó gbé fọlọ́ yóò tún wá máa ṣe fẹ́ lómi ọlọ́ni wa man yad'i min dunillah ọlọ́ni wa man yad'i ma Allahi ilahan akhar ọlọ́ni ẹni tí bá ń pe Ọlọ́run ọba títí wá ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba fala burhana lahu bih ọlọ́ni kò ní ẹ̀rí lórí ìṣesí tí ń ṣe yẹn jẹ̀mọ́ àsólẹ́rì ẹ̀rí wo ni ó sọ́dẹ̀tọ̀ gbogbo ẹni ìtumọ̀ pé kò sẹ́rí fún yẹn lórí máa pe ẹlòmíyàtọ̀ fọ́nà ni pé gbogbo àwọn ẹlòmíì táwọn yẹn ń pè yàtọ̀ fọ́lọ́run ọba yẹn kò sí ẹ̀rí kankan tó sọ fún wa wípé wọ́n tọ́ láti máa pè wọ́n torí pé wọ́n ní àwọn ìròyìn kan lára tó sọ wọ́n di ẹni tó tọ́ láti máa pè nítorí ẹ̀ ọlọ́run ọba àdìpẹ́lá ló máa fi ń ṣàlàyé tàwíìdù àrùbòbíyà fún wa tába débẹ̀ á padà máa ṣàlàyé kí náà pé ní tàwíìdù àrùbòbíyà àwọn àfààlù lọ ká gbà pé ọlọ́run ọba nìkan òun náà ló lágbára àti sí àwọn sẹ́tí ọlọ́run ọba àdìpẹ́lá ń ṣe àwọn tawhidu rububiya yìí àwọn sí ọlọ́run ọba yìí iṣẹ́ tọ́lọ́run ọba ṣe yìí àtàwọn tawhidu asma wa sifat òun ló mú ọlọ́run ọba tọ́ láti máa jọ́sìn fún àwọn ìròyìn yẹn lọ́lọ́run ọba lè kíláà fún ròyìn rẹ̀ pé n tí mo fi tọ́ láti máa jọ láti jẹ́ sí pé mi nìkan lè gbọ́dọ̀ máa jọ́sìn fún ni pé èmi ọlọ́ba mò ń ṣe báyìí èmi ọlọ́ba máa ń ṣe báyìí èmi ọlọ́ba lè kíláà mí ròyìn báyìí àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ò sí fáwọn nǹkan alákọ̀ọ́wọ́ ni pé gbogbo nǹkan mi tẹ́ bá fẹ́ pé yàtọ̀ fọ́nà ọba in tí òfin lẹ́tọ̀ tí òfin sẹ́rí pé tí òfin sẹ́rí tó tọ́ka mi fi máa pè wọ́n ni pé ẹ̀dá ni wọ́n mọ̀ kí n sadẹ́dà gbogbo ẹni tó bá sì ti jẹ́dà irú ẹni bẹ́ẹ̀ ni yẹpẹrẹ lẹ́gbẹ̀ẹ́ adẹ́dà ọlọ́run ọba ní gbogbo ẹni tí bá ń pè nǹkan mi yàtọ̀ fún ọlọ́run ọba kò sí ẹ̀rí kankan tó lè fi rinlẹ̀ fún tó fi nǹkan rinlẹ̀ fún pé ó tọ́ láti máa pe ti ń pè yàtọ̀ fọ́nà ọba kò sẹ́ni kankan tó fi rinlẹ̀ yí pé nǹkan yẹn lẹ́tọ̀ọ́ ká máa pè é yàtọ̀ fọ́nà ọba sí nǹkan tó yẹ pé yóò kú innaka lamayyitun wa innahum lamayyitun kullu man alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram ní nǹkan tó yẹ pé nǹkan kan tẹ̀ ní nǹkan tó yẹ pé eh, àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ sí tó yẹ pé nǹkan kan ò ní kápá láti dá padà tí ó sì dùn mọ́ sáwọn nǹkan tó ń pè nìyẹn nítorí ẹ̀ gbogbo àwọn ẹ̀dá yòókù táwọn èèyàn ń gbé yàtọ̀ fọ́nà ọba kọ̀bá jẹ́ wòlíì ni kọ̀bá jẹ́ ṣéwù ni kọ̀bá jẹ́ anabi ọlọ́run ọba ni ẹ̀dá ni wọ́n tó yẹ sí pé wọ́n ní hákù wọ́n ní ìjẹ́tọ̀ ká máa pè wọ́n nítorí pé gbogbo àwọn nǹkan tí ń bẹ lára wọn kò mú wọn lẹ́tọ̀ọ́ sí ká máa pè wọ́n wọn ní kápá àti ṣe nǹkankan kódà wọn ní kápá àti ṣera wọn láǹfààní àbá ti ṣera wọn àbí àti gbé aburúkọ fúnra wọn bẹ̀lẹ́ wọ́n lè ṣe kíni wọ́n lè ṣe fẹ́ lómi ní tí ó fi jẹ́ sí pé la burhana lahu kò sẹ́ni kankan lórí ẹ̀ ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn tí òfin tọ́ka máa pe nǹkan kan mí yàtọ̀ fọ́lọ́wọ́n ba ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí òfin tọ́ láti máa pe nǹkan kan mí yàtọ̀ fún ọlọ́wọ́n ba òun náà ni qawluhu ta'ala òun ni gbólóhùn ọlọ́wọ́n ba tọ́lọ́wọ́n ba nìkẹ́ lásọ ọlọ́wọ́n ba ní wadi Allaha ọlọ́wọ́n ba nìkẹ́ sọ pé hmm. ọlọ́wọ́n ba ní wala tad'u من دون الله ما لا يضرك ولا ينفعك فإذا فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو ọlọ́run ọba àlékẹ́lá nínú àyà yìí ọlọ́run ọba àlékẹ́lá ń ṣe náhíù kan ọlọ́run ọba àlékẹ́lá ń ṣe ìkọ̀ fún nìkan tó ga jù jàmáà téèyàn bá fẹ́ kọ̀ tẹ́ bá fẹ́ kọ nǹkan fún yàn ní lélẹ̀ tó ga jù o ní pé ẹ gbé láti ibi tó ga ẹ bá fẹ́ kọ fún ìlú kan ní sí pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan o àbẹ bá fẹ́ kọ fún àdúgbò kan kẹ́ wá kọ́ lọ bá ọba wọn pé èrè ọba ìlú yìí tó bá fi dẹ́kin ní ìwò ẹ̀sìn àgbákò o ọba lẹ́yìn kìlọ̀ fún báyẹn tẹ́ni tí ò sọ tí ẹ tí ì sọ bá tọ́ bá dẹ́ o kí ni ó ṣẹlẹ̀ sí téèyàn bá fi lè bá ọba tẹ́ bá lọ bá ọba ìlú kan tó ẹ́sìkò ńlẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa já ní wọ́n nílẹ̀ ń fà létí pé sọ́ọ̀fẹ́ sí rí ibú ìwọ báyìí sọ́ọ̀fẹ́ sí àgbákò bẹ́ẹ̀ bá ti fẹ́ sí àgbákò tẹ́ fẹ́ sí rí ibú ẹ má dèkì nǹkan báyìí o ọba làkọ́kọ́ bá wí. àwọn tí èso bó ti fọwọ́ máa tọ́ ara kalẹ̀ rẹ pé ah, tẹ́ni fi gbé látọ̀dọ̀ ọba ẹ ẹ mọ̀ kébi tó ga jù ló ti gbé yẹn àbẹ́yàn fẹ́ kọ̀ nǹkan fádùúgbò kan ẹ wá lọ bá baálẹ̀ wọn ẹ lọ bá mágàjì àdúgbò yẹn ẹ wá lọ bá mágàjì wá sọ fún bàbá mágàjì tẹ́ bá iná kíní báyìí wò tẹ́ bá idán wò ẹ̀jẹ̀ ẹ̀yìn sùn o ẹ̀ kan àbùkù tààrà gbogbo aládùúgbò yẹn wọ́n máa gbà ní abẹ́ àárín nǹkan ni bàbá mọ́gàjì náà máa lọ bá àwọn táyà wa mọ́gàjì kọ́ abẹ́yẹn fẹ́ sígun wọ̀lú kan àwọn sọ́jà wa lẹ́kọ́ lọ bá ẹ̀yin sọ́jà ẹ̀yẹ́rin yóò pẹ́ o ẹ̀jẹ̀ kéré yín pé dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ kan àbùkù ẹ̀ wá ń já sọ́jà wọn ni sọ́jà wọn gbọ̀n àwa bloody civilian kí láṣẹ eré ìgbà tọ́nà ọba àdékẹ́lá fẹ́ kìlọ̀ ẹbọ fún wa ẹni tọ́nà ọba àdékẹ́lá ó kìlọ̀ fún láyé olànàbí ọlọ́run ẹ̀ńtọ́ ga jù ọlọ́ni wala tad'u min dunillah ọlọ́ni ànábì ọ gbọ́dọ̀ pé ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba ma la yadurruka nǹkan tí òfin wá tọ́kọ̀ pé nǹkan míyàtọ̀ fọ́nà ọba ni pé nǹkan tó fẹ́ pé nǹkan táwọn èèyàn ń pè yàtọ̀ fọ́nà ọba yìí in tí ò lè sí ọ ní sùtá ni in tí ò lè kónira báwọn ni wà láyà ń fáyìn in tí ò sì lè rọ ọlọ́rọ̀ ni láyà dúrùkà kò lè pa ọlọ́mọ láyà dúrùkà kò lè yà oníwèrè láyà dúrùkà kò lè fàárẹ̀ kan ọ láyà dúrùkà kò lè gbaṣẹ́ lọ́wọ́ ẹ wàláyà ń fáyùkà kò sì lè bọ́ wáṣẹ́ wàláyà ń fáyùkà kò lè fún ọ lóúnjẹ tí bá ń pa ọ́ wàláyà ń fáyùkà kò lè rọ ọlọ́rọ̀ tí tó sì bá ń bẹ pẹ̀lú ẹ láyà ń fáyùkà kò lè wọ́sàn tó bá wà ní ọsibítù wàláyà ń fáyùkà náà ẹ máa tú sí gbogbo àǹfààní téèyàn máa ń ṣe ọlọ́run ní in tí òfin tọ́ka pẹ̀lú yàtọ̀ fọlọ́run ọba ni pé máa láyà dúrúkà wàláyà ń fáyùkà ọ gbọ́dọ̀ pé nǹkan kan mí lẹ́yìn ọlọ́run in tí ò lágbára ti fi nira kàn ọ́ tí ò sì lágbára ti ṣe ọlọ́ǹfààní fàyíbà fàáìtà ọlọ́wà ní ìrìn ànábì tá a bá wá kìlọ̀ fún ọ tó o bá wá gbọ́ tó o bá lọ dán o fa innaka minaz zalimin ó ti wà nù àwọn alábòsí nìyẹn ó ti wà nù àwọn ọ̀sẹ̀ bọ́ nìyẹn zulmù bẹ̀yẹn bọ́ ni ó ti wà nù àwọn ẹ̀sẹ̀ bọ́ nìyẹn ọlọ́wà bá lẹ́gẹ́rẹ́ wá ń jẹ́ kó yí pé wà in yamsaska Allahu bidur torí pé méjì la máa ń ṣe dùá la máa ń ṣàdúrà lé lórí nǹkan náà kọ́ ni pé láti gbé aburú kúò a máa ń ṣe àdúà nítorí kábúrú má bàa ṣẹlẹ̀ sí wa a sì máa ń ṣe àdúà nítorí kóore lè ṣe kéde o kóore lè bá wa àdúà tó yẹn máa ń ṣe torí kábúrú má bàa bá yẹn òun náà pè ní ìṣèrọ́sà tọ́lábù rọ́ọ̀f ká máa wá ìyọni nínú payín keke ká máa wá ìyọni nínú ọ̀fìn ká máa wá ìyọni nínú wàhálà àtàjàgáyé àtàjálù ẹ ká máa wá ìyọni kú ń bẹ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ìbádà ó ní al-isti'ana ká máa wáyé ká máa ṣàdúrà lórí kọ́lọ́mù bá lórí ké kóore kan lè ṣẹlẹ̀ sí wa ọlọ́mù bá lè lábẹ́ sọ fún ànábi pé wa in yamsaska Allahu bi durrin tọ́lọ́mù bá lè kẹ́lẹ́ bá fi ìnira kankan ọ́ tọ́lọ́mù bá bá fọ́ fala kashifa lahu illa hu kò sẹ́ni tó lè mú ìnira yẹn kúrò fún àfọlọ́n kò síbi tó lè lọ kò sí ló ń jálàbí tó lè lọ àlọ́lọ́ ń fi nǹkan kan ọ́ ó ń jálàbí wo ni ọlọ́run bá di ọ mẹ́lẹ̀ ń jálàbí wo ni ó tu ọ àbá bó ń bá fi rí ọ tú wallahi ó ń yẹn ti di ẹ mọ̀ pé ní ẹ ti lágbára jọ lọ́lọ́ nìyẹn àbí ọlọ́run bá dì ọ mọ́lẹ̀ ọlọ́run bá wà fẹ́ kọ́ bọ́ ẹnìkan wá tú ọ ẹni ti lágbára jọ lọ́lọ́ ọlọ́run ní lẹ́lẹ́ kò rọrùn wà ń yẹm sásìkà lọ́hù bí dúró fala kashifa lahu illa hu tọ́lọ́run bá lẹ́kẹ́lẹ́ bá fi ìnira kan gbá ọmú kò sẹ́ni náà tó lè mú kú fún àfọlọ́run dẹ̀lílù alákọ̀ọ́kọ́ nìyẹn torí àsìkò dẹ̀lílù ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá lékelá sí pé dẹ̀lílù ẹlẹ́ẹ̀kẹta naam ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá lékelá sọ pé fàbtẹ́gù ilayhi rizqa fàbtẹ́gù ilayhi rizqa ọlọ́run bá lékelá sọ nínú àyà yìí ọlọ́run ní ọ̀dọ̀ ọlọ́run bá nìkan òun náà òun náà ni arísìkí ọrọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ni ẹ máa wá sí fàbítẹ́kù ilayhi àrísìkọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ni ẹ máa wá rísìkù sí ìtumọ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tí bá ń wá rísìkù ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan lọ́gọ̀rọ̀ máa ké pè ọ gbọ́dọ̀ ṣe wá rí rísìkù yìí àwọn tẹ̀fsíìrù ẹ̀ wá pọ̀ ìwọ tó lọ sàwúre rísìkù lọ wá àbí kí ló torí fẹ́ máa tà kí ló ṣe torí òṣì ló fẹ́ máa tà mí torí owó torí kò lè bá rówó àbí ọ̀dọ̀ ọlọ́run ọwá sí àwúre tó lọ yẹn ibi tó ti lọ sàwúre yẹn o ti wá rísíkù lọ sọ́dọ̀ nǹkan bí àtọ̀fọ́lọ́ ọba nìyẹn bọ́ ló ṣe yẹn kò tí ì yọ ìwọ tí o fẹ́ promotion lọ́fíìsì yín ọ̀dọ̀ náà ọba ni ọwá sí fàbtẹ́wò ilé hí àrísìkọ̀ wọ́n lọ sọ́dọ̀ ń jálàbí o wọ́n gbọ́dọ̀ dín kan fún ẹ o ọ̀dọ̀ lọ́wọ́ bá ní kọ́ wá sí torí pé tó bá rí promotion kò sí gangan tó fẹ́ kó kí ipò rẹ fi ga ju torí kí sálárì ẹ lè ga náà lọ kí láǹfààní kò tọ́ga tí sálárì kúrú tí sálárì rú ta ló fẹ́ láyé tẹ́ni tẹ́ bá wẹ́ni tí wá promotion láyé torí kí sálárì tó lè máa gba sálárì promotion yẹn náà ni àbí level tó bá gbé sí yẹn torí sálárì yẹn náà rí risk náà lọ́wọ́ ọ̀dọ̀ lọ́ni ọwá sí àwọn èèyàn wà lọ́sọ́dọ̀ àwọn èèyàn mí yàtọ̀ fọ́lọ́run abẹ́mọ̀ ni fàtẹ́kùn ilé yìí risk tó bá kàwé tẹ́tọ̀ òríṣẹ́ ọlọ́run ni ọmọ ẹ̀bẹ̀ torí pé kí lọ wá níbi iṣẹ́ tọfẹ́ tọfẹ́ rí pẹ̀lú ìwé tọ́ka rízùkù náà ni náà àwọn afọ àwọn àjẹkọyọ ni pé àyà yìí tọ́lọ́run bá lẹ́gbẹ́lá jẹ́kọyọ ni pé lẹ́yìn ọlọ́run bá kọ̀ sẹ́ni tó lè ran lọ́rọ̀ yàtọ̀ fọlọ́run ó gbọ́dọ̀ wá rìnlẹ̀ lọ́dọ̀ lórí ẹ̀mí wa wípé gẹ́gẹ́ bó ṣe rìnlẹ̀ lórí ẹ̀mí wa pé tá a bá ń wá àlìjẹ́ náà ọ̀rọ̀ ta láwa sí ọ̀dọ̀ ọlọ́run bá ní lẹ́yìn ọlọ́run bá ta ní kápá àti fìyàn wà àlìjẹ́ náà bẹ́ẹ̀ náà lọ́gbọ́dọ̀ rìnlẹ̀ lórí ẹ̀mí wa pé tá a bá ń wá rísíkù ọlọ́run nìkan lọ́gbọ́dọ̀ níjọ́ tí a bá tó gbọ́ yé báyìí ni tàwíìdì wa tó dúró tá a bá tó gbọ́ yé pé bá a ṣe ní bá a ṣe gbàgbọ́ yé pé ọlọ́run nìkan ló ní kápá àti fini wà lìjẹ́ náà tá a bá ń wá lìjẹ́ náà yẹn náà lágbọ́dọ̀ gbàgbọ́ pé ọlọ́run nìkan ló ní kápá àti rọni lọ́rọ̀ tá a bá ń wọ́rọ̀ ọ̀dọ́ náà láti máa wá sí jàmáà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin tọ́nà bá dikẹ́ fi rámù tọ́nà fi bú àwọn tí bá ń jọ́sí tí bá ń pè nǹkan ní ìyàtọ̀ fọ́lọ́wọ̀n bá jàmáà ó ní gbẹ́nà ọlọ́ọ̀bá dikẹ́ sọ pé ọlọ́ni wa man adall mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamah ọlọ́ni kò sẹ́ni tó fi ń sọnù tó ẹni tó sọnù jù láyé tí ò sẹ́ni tó sọnù tó mọ́ ọlọ́ni kò sẹ́ni náà tó yàtọ̀ fún ẹni tí ń pe nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamah in tó ń pè yìí kò sẹ́ni tó fi ń sọnù tó ẹni tó ẹ́ pé ń pe nǹkan tí ò lè dá lóhùn títí ọjọ́ gbèrè àlùkìyàmọ̀ fi tó kò lè dá yín lóhùn ẹ̀yin tẹ́ ń lọ síbi sàárè tẹ́ ń lọ ń pe àwọn tó wà níbi sàárè wallahi wọn lè dá yín lóhùn títí ọjọ́ gbèrè àlùkìyàmọ̀ wọn lè dá yín lóhùn ẹ̀yin tẹ́ ń lọ sí gbogbo àwọn àyè tẹ́ ń lọ àbínú yàrá yẹn náà lọ wà tó ti ń pe ẹ̀dá mi yàtọ̀ fọ́lọ́wọ́n in tí ò lè dá yín lóhùn ìpèpè yín ni títí ọjọ́ ìgbéda kìyàmà wọn lè dá yín lóhùn ẹ̀ láláì so ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń pe ẹlòmíì yàtọ̀ fọ́nà ọba ọlọ́run lóhùn lẹni tó nú jù ẹni tó sọnù jù nítorí pé kí ló kó sí in tó burú jù nínú sọnù náà ni ṣe àbí wọ́n mẹ́ta àgbọ̀lù ayé ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀ karùn-ún nìyẹn ní dẹ̀lí náà nínú àwọn àdínlà ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní kí ọlọ́run bá lè ká sọ pé wàmẹ́n yujibu al-mutarra idha da'a wa yakshifu as-su ọlọ́run ta lé ní náà tí máa ń dá ẹni tí ara bá ní lóhun nígbà tó pé tó bá képe ta ní náà Allah ṣe rí ìdáhùn tẹ dáhùn yẹn àwọn ẹlẹ́bọ ayé ànábì lọ́lọ́ ní kánàbì bíbẹ̀ wà láwọn náà sì dáhùn pa lọ́ọ̀ni tẹ́ bá bí àwọn mùsùlùmí ayé òní ọlọ́pàá <laughs> ẹni tó dá à ń bọ̀ wá bẹ̀ tàfàsílù yẹn ń mọ bí àyà bí méjì wá tí ó ṣe tàfàsílù yẹn fún wa bóyá bẹ̀rẹ̀ láti parí lónìí torí àsìkò ọlọ́run bá ní kí anábì bi àwọn ẹlẹ́bọ kúl ìrẹ́ anábì máa bí wọ́n lè pé mayin yujibu mọ̀tọ́rọ̀ ìdàdàá tani tí máa ń dá tani tí máa ń dá tani tí máa ń dá lóhùn ẹni tára bá ní nígbà tí bá ń ké pè kódà kó bá jẹ́ lẹ́bọ tára bá níyàn kódà tó bá jẹ́ lẹ́bọ tó bá pè ọlọ́run bá ọlọ́run dọ̀ ní táwọn èèyàn mọ̀ nìyẹn sẹ́ni gbígbàdúrà ò sọ yẹn di ẹni ọlọ́run kò sọ yẹn di wòlíì ẹ̀yẹn gbígbàdúrà àtọ́wá yẹn pé gbígbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ sọ yẹn di wòlíì ni ṣètọ́nù ẹ̀kọ́ jẹ́ wòlíì alákọ̀ọ́kọ́ wòlíì alákọ̀ọ́kọ́ tó ní ṣètọ́nù bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì dánú rabbi anfirini ila yomi ba'athun ọlọ́run ọba lọ́mi lára má jẹ́ n kú títí di ọjọ́ ìkẹyìn ayé kí lọ́lọ́run sọ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì gbàdúrà rẹ̀ pé innaka laminal mundharin tó bá yẹ pé gbígbàdúrà ní máa ń túmọ̀ wòlíì ni ṣètọ́ni ni wòlíì alákọ̀ọ́kọ́ the first wòlíì ṣètọ́ni ni àbí because ijó yẹn kẹ́lọ́ ni pé ẹ̀ẹ́kẹ́ ń sọ pé kínní ni ẹ̀ ń sọ pé kínní kan àwọn bàbá bàbá yìí gbígbàdúrà ń bẹ lọ́dọ̀ wọn kò túmọ̀ sí pé ìlẹ̀ náà ni wọn àwọn kírísítẹ́nì náà ń ṣàdúrà dúà gbígbà èèyàn bá jẹ́ lẹ́bọ nítorí ẹnìkan náà àwọn sálàfù sọ pé la yamna'u ahadan la yamna'u ahadan ma ya'lamu an nafsihi intanet kọ̀ọ̀kan mà sí àìdá tẹ́nì kọ̀ọ̀kan mà ti ń ṣe yẹn fúnra rẹ̀ yẹn ó ní má jẹ́ kọ́kọ́ dí ọ láti máa bẹ lọ́wọ́n ba má jẹ́ kí àìdá rẹ ẹ̀ṣẹ̀ rẹ tó pọ̀ tí wọ́n náà mọ̀ yẹn má jẹ́ kọ́kọ́ dí ọ láti máa bẹ lọ́wọ́n torí ẹlòmí tí òfin bẹ lọ́wọ́n ní kéwọn fi ah, ẹ̀ṣẹ̀ yìí pọ̀ kódà ojú ń tì mí ga àti bẹ lọ́wọ́n sẹ́yìn pé bẹ́ẹ̀ àtúnṣe ah, kan lánàá ẹnu wo náà ní fi bẹ lọ́wọ́n níṣe wọ́n ní má jẹ́ kí ìyẹn má jẹ́ kó kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá láti bẹ lọ́wọ́n àfáà yìí ni torí pé ọlọ́run ọba ọba ti ń dá ṣètọ́ lóhun èèyàn tó burú jù nú ẹ̀dá tí ń dá lóhùn tẹnu ẹ dọ́dọ̀ ọlọ́run má jẹ́ kẹ́nìkan sọ fún ọpẹ́ ni tí yóò lè dọ́dọ̀ ọlọ́run náà pé àfikún wá bí àwọn lọ́wọ́ ẹ̀ bóun wọ́n ti ájọ́ tọ́ ọlọ́run tó wọ́n wá burú jésù lọ ni ṣé ìwọ burú ju èṣù lọ èṣù bẹ́ẹ̀ lọ́run náà ń dá lóhùn wàmí yóò jí kúlù wàmí yóò jí mo tọrọ ilẹ̀ dẹ̀ á ẹni tára bá ní nígbà tó bá pè nígbà tó bá ta ni máa ń dá ẹni tára bá ní lóhùn nígbà tó bá pè ọlọ́run ni wàyẹ́kṣífù sùn ọlọ́run ọba ní máa ń ká burúkú fún yẹn wàhálà tí bá ń bẹ fún yẹn ọlọ́run ní máa ń ṣe káṣífù ẹ̀ ìsìn nìyẹn ọlọ́run ọba ní máa ń ṣe náà ká parí ẹ̀ hop pẹ̀lú àwọn kájọ́ fi ṣàlàyé náà ṣe rí ọ̀rọ̀ ẹbọ tá ń ṣàlàyé àti ọ̀rọ̀ àdúrà tá ń ṣàlàyé a tún padà continue lórí ọ̀rọ̀ dùá àti ìdè rọ́ọ̀yà bí tá kálíbà gbàgbọ́ yẹn tán pè ní ìpè lómi ìyàtọ̀ fọ́lọ́run ọba àti dé àti dé ògóńgó bí tá ń lọ yẹn àti dé jẹgúnjẹgún bí tá ń lọ lórí ọ̀rọ̀ yẹn tí náà bá sì tẹ́ lásọ kí ni yorùbá ní ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ní tẹ́lẹ̀ kan ni ẹjọ́ gbọ́dọ̀ tẹ́lẹ̀ kan náà náà kí làwọn ẹ̀rí mi òun náà ni pé wallahi alazim ọlọ́run ọba jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ ayé anabi sallallahu alaihi wasallam wọ́n gbádùn lọ́dọ̀ Ọlọ́run ọba bá ṣe jẹ́ ẹlẹ́bọ tó ẹlẹ́bọ ni wọ́n wọ́n wọ̀ ná wọ́n sì máa ṣe gbére nínú náà Ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam sì ṣe jihad lé wọn lórí àwọn ẹlẹ́bọ yìí tá a máa ń ṣépè fún yìí tá a máa ń ro kékeré yìí wọ́n gbádùn jọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ń pèrè lọ́mọ ẹlẹ́yà anabi lọ Ọlọ́run ọba ló jẹ́ pé wàá bẹ́ẹ̀ yín sì fún yín láwọn ẹ̀rí ẹ̀ nísìn wọ́n wàláì wọ́n gbádùn ju ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àlùmọ̀ nẹ́bì lọ tí ń pè rẹ̀ lọ́mọ lẹ́yìn nẹ́bì àwọn ẹlẹ́bọ̀ ọ̀sùgbà yẹn tàwíìdì ara wọn lẹ́nu tawhid tí ń bẹ lára wọn tí ó sọ wọ́n di mùsùlùmí hun ó tún lálàáfíà ju tawhid tí mùsùlùmí mi ń gbé káàkiri lọ tó sì pọ́n lọ tó sì pọ́n mùsùlùmí gidi wàláì kọ́lọ̀n kó sànù wà láwùjọ yìí ni láti gbọ́dọ̀ mẹ́bọ́fá nígbà tí wọ́n sọ bábù làbí bá bẹ́tà yẹn tẹ́lẹ̀ bábù jáàlì bẹ́tà yẹn ẹ́ Umayya bun Khalif tẹ́lọ́ bẹ́tà yẹn kí wá lọ́wọ́ kù mọ́ ẹ̀pẹ́ yẹn ti finish ká tó lọ síbi ẹ̀rí ẹ̀jẹ̀ ká kọ́ pè làkàyẹ̀wá náà àkọ́kọ́ tá a fi pé làákàyè wa ni pé ṣé rí láyà nẹ́bì ẹni tó bá gba Islam tó bá fi lè gba Islam lọ́wọ́ nẹ́bì yóò máa ṣe Islam pọn dandan ni o yóò máa ṣe Islam tó lálàáfíà ni tó bá fi lè gba Islam lọ́wọ́ nẹ́bì ẹni tí ó bá ti lè gba Islam kò ní gbà ni ìran ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ànábì tí wọ́n padà wọ́pọ̀ ló fi jẹ́sí pẹ́sẹ̀ rí àsìkò ànábì wàláhì wàláhì ó sànjà àsìkò ti sí lọ wádìí ìtawà yìí àsìkò táwa wà àwùjọ táwa wà ó burú jẹ́ àsìkò àwùjọ ànábì lọ àwọn ẹ̀rí mọ̀ ẹ́ fún yìí ẹgbẹ́ mo ti ní ìtẹ́fì mọ̀ báwùjọ ti wà yìí ó burú ju àwùjọ àwọn ànábì lọ ni pé ṣé ẹ ráwọn ẹlẹ́bọ láyà ànábì ẹlẹ́bọ pọ́nbélé ni wọ́n àwọn bá ṣe wá jẹ́ ẹlẹ́bọ yẹn tó ṣe jẹ́ ẹlẹ́bọ yẹn wọ́n tó wá bẹ́tà nínú wọ́n tó gbádùn ju àwọn mùsùlùmí àsìkò yìí lọ ẹ padà wò kankó ọ̀run náà ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ti mọ àwọn èèyàn lẹ́lẹ́bọ àwọn eléyìí ẹ̀yin sọ pé mùsùlùmí ní ẹlẹ́bọ sì ní problem ta nínú yìí ẹni tó burú jù ẹni tí tọrọ rú ẹ lágbára jù tí nira ẹ lágbára jù lórí islam ni munafik munafik ilẹ̀ ni ti ń pe ẹ̀ ní mùsùlùmí ti ń fi àwọn sẹ́ islam hàn àjọ kírun ni àjọ gbàwẹ̀ ni àjọ yọ zaka ni àjọ máa tẹra ní mùsùlùmí níbẹ̀ tẹ́lẹ̀ bọ́ ni wallahi alazim irú ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àlùmọ̀ yìí yóò máa kírun yóò máa gbàwọ̀ yóò máa yọ zaka wàláhì làzim yìí sì ń pe nǹkan mí yàtọ̀ fọlọ́mọ bá oríṣiríṣi ìran ẹ bọ́ sí ń bẹ lọ́dọ̀ ẹ̀ náà kẹ́ tó wá lè mọ nǹkankan ṣe rí nǹkan fà á tẹ́bọ̀ fi ṣẹlẹ̀ lásìkò àwọn ànábì tó ti kọjá lọ ni pé títí dàsìkò ànábì ni pé ló nínú orí àwọn ẹlẹ́bọ wọ́n gbà kí gbogbo àwọn bùkátà àwọn pọ̀ ju tọ́lọ̀ nìkan lè bíyà lọ lánàá hawa idun kẹfì rọ a ní àwọn bùkátà tó pọ̀ sọ́lọ̀ nìkan ní wàá bùkátà yìí ah, tí a fẹ́ ṣe kíní kan ọlọ́run náà ni a fẹ́ kan ọlọ́run náà ni a fẹ́ wọ́n wá kagbó ẹ sọmi yẹn sí ní bùkátà tó pàbí òní lòótọ́ nínú làákàyè wọn ni pé gbogbo bùkátà yìí ọlọ́run nìkan ò lè gbọ́ a tún gbọ́dọ̀ lẹ́lòmíì náà tí ó tún máa ran ọlọ́run ọba lọ́wọ́ nínú ìgbọ́ bùkátà tó yẹ pé àwọn bùkátà yẹn òun lálọ́ máa kó bá bẹ́ẹ̀ náà ni wọ́n tó sọ pé ọlọ́run ọba ò tó sọ ẹ àfi tó so mẹ́nu ọ̀nà yìí tí wọ́n náà so mẹ́nu ọ̀nà lọ́lọ́run kejì tó gbà wípé ìsọ tí ọlọ́run bá lè kẹ́lá ò lè fún ẹ òun ní ó fún ẹ àtẹ́lẹ̀ tó fi ń rọrí àtẹ́lẹ̀ tẹ́nìkan ọmọ wí láàárọ̀ láàárọ̀ wọlọ́yìí mo mọ àwọn èèyàn tó ń pè láàárọ̀ láàárọ̀ kó tó jáde lé ó ní àwọn gbólóhùn tí ó pè tí wọ́n ti wí fún kó pè kéésà gáàrú o pé kódà kó tó pè àwọn gbólóhùn yóò mùsùlùmí fa yóò kọ́ da kíní tẹ́sí mísì fún ọtí ni wallahi ọtí ní tí mo ń sọ yìí ìyẹn ẹni tí mo mọ̀ tó súnmọ́ mi gidi gan ni o ó sì ní gbólóhùn tí ó pè kó tó jáde lé láàárọ̀ nǹkan táwọn àwọn nǹkan táwọn kòfàrù kòrèṣì náà ń ṣe lélẹ́yìí àwọn náà gbá ipá àwọn hawaii jù yìí àwọn gbọ́dọ̀ láwọn ẹlòmíì tí ó tún máa bá wọn gbọ́ tí ó tún máa tí ó máa bá wọn gbọ́ àwọn bùkátà yíyàtọ̀ fọ́lọ́wọ́n ba gbogbo ẹnikẹ́ni tó bá gbà yí pé gbogbo àwọn bùkátà téèyàn ń gbọ́ tó bá fi lè gbé sọ́dọ̀ ẹ̀dá mi yàtọ̀ fọ́nà ọba ẹ̀bọ ló ṣe ọba àmọ́ wá sọ ni ọba àmọ́ wá dáàbòbò ni ọba àmọ́ wá ìyọ nínú gbèkùn ni gbogbo tó ọba wá ọba àmọ́ wóore ni tó ọba ti lè wá lọ sọ́dọ̀ ẹ̀dá mi yàtọ̀ fọ́nà ọba tó fi lè wá lọ sọ́dọ̀ ẹ̀lómi yàtọ̀ fọ́nà ọba ẹ̀bọ ló ṣe yẹn Islam àwọn tí wọ́n ń kírun tán gbàgbà tán pẹ̀lú àmùsùlùmí àmẹ́lẹ́bọ ni wọ́n kófúrú nífàkì náà ń bẹ nínú àwọn àwọn àwọn kófúrú tí mo ń kalẹ̀ kan á padà dé bẹ́ẹ̀ bí ilẹ̀ ta'ala káwá lè bá a mọ̀ ẹ̀ tí mo lọ́nà wọn bá ń fún wa lẹ́rìí bẹ́ẹ̀ ká lè bá a mọ̀ yín pé wágẹ́rù tánàbí sallallahu alaihi wasallam ti ṣe dáhàwá bó ṣe burú tó yẹn wágẹ́rù tiwa yìí environment tiwa tó burú jù bẹ́ẹ̀ lọ kí ló fà á ọlọ́wọ́n bá lè gẹ́lá sọ́nà al-Qur'an ọlọ́wọ́n bá ní wa idha massakum wa idha massakum dur fil bahri ọlọ́run bá ní nígbà tí ìnira bá ṣẹlẹ̀ sí yín ọlọ́run bá lékelá ń dojúkọ àwọn ẹlẹ́bọ àwọn kòfáàrù kòrèṣì ọlọ́run bá ní tígbà tí ìnira bá ba yín lórí omi tíjì bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ tẹ́tí pé parun dé jẹ̀máyà tẹ́tí dáàrin omi ẹ̀wọ̀ wájú báyìí omi ni ẹ̀wọ̀ ẹ̀yìn báyìí omi ni ẹ̀wọ̀ tún ẹ̀wọ̀ sí ẹ̀rí lè kankan ìjì wá bẹ̀rẹ̀ sí máa jà ìjì tó ní agbára ọlọ́ni wàyí ìdá masakum dúrù wàyí ìdá masakum dúrù fil dọ́là máa tẹ̀rẹ̀ ìrìnà ìlà ìyá ọlọ́run nígbà tí nǹkan yìí bá ṣẹlẹ̀ sí gbogbo tẹ́ ń pè yàtọ̀ fọlọ́run báyìí yóò sá lọ lórí yín ọlọ́run nìkan ló kù báwọn ẹlẹ́bọ ṣe rí nìyẹn lásìkò ànábì nígbà táwọn bá wà nù páyín kékeré nù wàhálà tí bá wà nù wàhálà ọ̀dọ̀ wọn ọkàn wọn papọ̀ sọ́dọ̀ ọlọ́run nìkan ló máa pè falamma najjakum ilal barri a'radtum ọlọ́run bá ní nígbà tá a bá wá là yín kúrò níbi wàhálà yìí tẹ́ tá a bá là yín sétí bèbè tá a là yín sórí ilẹ̀ a'radtum ẹ wà górí kúrò níbi ìmọ̀ ìjọsìn fọlọ́ọ̀ba ẹ tó wá máa gbé ìjọsìn fún nǹkan míyàtọ̀ fọlọ́ọ̀ba ọlọ́run bá lè kẹ́lá sọ pé wa kana al-insanu kafuro ọlọ́run ní nǹkan tó fà fi ṣe ni pé aláìmoore lọ́mọ èèyàn jẹ́ náà insha Allah ta'ala àfẹ́dára alágbèrè gara ẹgẹ́ kan fasọ́rọ̀ ayé yìí ní kọ́sọ́wẹ́ inshallah àwọn àyà tó kù ibẹ̀ láti gbé lọ́sẹ̀ tí ń bọ̀ inshallah ta'ala ibẹ̀ láti gbé àmọ́ téèyàn bá mú àyà kọ̀ọ̀kan tá a bá mú àyà kan ẹja tú ìjìnlẹ̀ àyà yẹn káwọn yẹn lè gbọ́ yé àìmọye gbàlá máa ń kọjá lórí àwọn àyà tó yẹ sí pé àwọn àyà yẹn gangan béèyàn bá ronú sí i ó tó kéèyàn dúró lédè fọlọ́wọ́ bá téèyàn bá gbàgbọ́ yé tọ́lọ́ bá ń wí àwa kà kọjá lórí ẹ̀bí gbàdé tí wọ́n bá kọjá ni a sáré kọjá ni ọlọ́run bá ń jẹ́ kóyá pé nígbà tí àwọn ẹlẹ́bọ kùfá àwọn kùfáàrù kùrèṣ àwọn ẹlẹ́bọ kùrèṣ tábà wà nù tábà wà nù nira tábà wà nínú ìpayín keke tábà wà nù páyà ọlọ́run bá ní wọn kì í pe nǹkan mí ìyàtọ̀ fọlọ́run bá ọkàn wọn papọ̀ sọ́dọ̀ ọlọ́run bá nìkan jẹ̀mẹ́à ilé ìfìmọ̀ ẹ̀pá àwọn wọ̀nyẹn tó bẹ́tà ti sìn wàlọ́hìlàdín àwọn ẹlẹ́bọ ti sìn àwọn tí ń pera wọn ní mùsùlùmí àdúgbò táwọn bá wà nínú ìpayà kódà ìgbà yẹn gẹ́ lọ́kàn ó tó máa lọ sí nǹkan míyàtọ̀ fọlọ́run bá sẹ́ńpá àwọn tẹ́lẹ́bọ ọlọ́run bá jẹ́ kó yẹ pé nígbà tára bá dẹ̀ wọ́n nígbà tá bá mú wọn kú ònú wàhálà yẹn tán bá dé orí ilẹ̀ tán tí ìpayà ti kú fún wọn ìgbà yẹn náà máa ń ṣẹbọ ó mi pé yushrikuna fi rọ̀kọ́ nígbà tára bá bá dẹ̀ wọ́n náà máa ń ṣẹbọ àwọn gbà tára bá ní wọ́n máa ń ṣe tawhid bẹ̀tẹ̀ àwọn ẹlẹ́bọ ti sìn kódà nígbà tára bá ní wọ́n ẹ jẹ́ kí mọ́tò fẹ́ lásídẹ́ǹtì àbí ẹ wà nínú plane kí plane fẹ́ kí plane fẹ́ kọ́ fẹ́ já àbí ẹ wà nínú ojú omi ẹ ní nǹkan táwọn èèyàn máa kì bọnu ẹ máa gbókọ táwọn èèyàn máa pè nígbà tó bá wọn lò kéke ṣe ń pàwọn ẹlẹ́bọ̀ tọ̀hún ọlọ́run náà máa ń pè àwọn eléyìí in Jesus name wọ́n máa pè ya Rasulullah ya Rasulullah àtẹni tó pè in Jesus name àti wọ́n tó kú ya Rasulullah wallahi ẹ̀bọ lẹ́sẹ̀ torí báyìí méjì ànẹ́bí ọlọ́run lẹ́pẹ̀ kí ló dé tó fẹ́ rò tó pè in Jesus name ń sẹ́bọ ṣé ànẹ́bí yín sọ́jọ́ tọ́ ṣé bá nẹ́bí ọlọ́run ni ṣé bó náà pé ó pe ànẹ́bí ọlọ́run àbí ìwọ náà sì pé ya Rasulullah ẹbọ lẹ́jọ́ sí ànẹ́bí ọlọ́run lẹ́jọ́ pé wallahi táwọn ẹ̀ bá wà nù wàhálà ya Rasulullah ya Rasulullah ya Rasulullah níyàsí níyàsí níyàsí báwo àwọn ẹlẹ́bọ tọ̀hún wallahi àwọn òní pé nǹkan yẹn ọlọ́run nìkan wọ́n máa pè wa idha massakum durrun fil bahri dalla ma tad'una illa iya a máa fẹ́ jẹ́ kó yára pé tí ìnira bá ṣẹlẹ̀ ẹ máa wo àwọn èèyàn tí wọ́n bá wà nù wàhálà láwùjọ wa wàláhì ìgbà inú múra ṣẹbọ àbí àwọn tọ̀hún sì ní tá bá wà nù wàhálà ọlọ́run nìkan ó máa pè tára bá dé àwọn nìkan náà máa ń ṣẹbọ ó mi pé àsìkò kan náà máa ń ṣẹbọ àsìkò àsìkò dẹra àsìkò ìnira wọn máa ń ṣe tàwíìdì àbí àwọn eléyà àtàsìkò ìnira àtàsìkò ẹbọ àtàsìkò dẹra làwọn ń ṣẹbọ ẹ̀dá kò sẹ́ni tí ń ṣẹbọ lásìkò méjì tóun lọ́wọ́ lóun ló burú lọ́dọ̀ ọlọ́run jẹ́ tí ń ṣẹbọ lásìkò kan lọ ìyẹn náà ní dàrọ̀káàtì ní náà bí yẹn bá yẹn ṣe bọ́ sí náà ní àyè tó yẹn wà nínú náà ṣe ṣe kí ni o ní ó ṣe yẹ pẹrẹ sí nítorí àsìkò ẹ wá wo kankan nu ayà yìí ọ̀rọ̀ ní falamma najjakum ilal barri tọ́lọ̀ ọba àlekẹ́lẹ́ bá gbàdúrà yín tán tọ́lọ̀ bá wà là yín tẹ́ ẹ dórí ilẹ̀ tán ẹ máa wo àwọn ẹlẹ́bọ́ sàdúrà nígbà tó wà nù nira ọlọ́run sì gbàdúrà wọn màfúhùmù ayà yẹn nìyẹn ni mo sọ pé kódà kéèyàn jẹ́ lẹ́bọ béèyàn bá bẹ lọ́wọ́ ọlọ́run gbàdúrà rẹ̀ ẹ̀ ráwọn tí ń lọ sí chọ́ọ̀tì ni ọlọ́run gbàdúrà wọn chọ́ọ̀tì náà abẹ́ẹ̀mọ́ ni kò túmọ̀ sí pé church tán lọ yẹn kò túmọ̀ sí pé tán ṣe jà torí pé àwọn eléyìí náà ọlọ́ni wa idha massakum durru fil bahri dhalla ma tad'una illa iya falamma najjakum ilal barri a'radtum omi gbé ńgbà tán bẹ lọ́wọ́ ọba nígbà tán ṣe tawhid tán bẹ lọ́wọ́ ọba nìkan lórí omi yẹn tó ń tẹ́bọ́ tí ń bẹ lára báyìí ní ó jẹ́ wípé nítorí àsìkò ni pé àwọn tá ń pera ní àdéhùnmá nẹ́bì lásìkò yìí wallahi àwa aswahu ahalan haluwa burú ìṣesí wa burú ju àwọn ẹlẹ́bọ ìgbà ni lọ ó burú ju àwọn ẹlẹ́bọ ìgbà nẹ́bì sallallahu alaihi wasallam lọ a sì ń pera wa lọ́mọlẹ́yìn nẹ́bì sallallahu alaihi so nítorí ọlọ́run ọba ẹ̀jẹ̀ ká fọ̀rọ̀ wa mọ́ insha Allah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ibi tá láti bẹ̀rẹ̀ àtùmáwọn ẹ̀rí mi wá àtùmáwọn ẹ̀rí mi wá ká tó bọ́ síbò míì ká tó yanjú ọ̀rọ̀ ìbá ọ̀rọ̀ dùá tabako lọ́rọ̀ dùá ní tó tó kàn nínú àwọn àwọn ìbáadá àtúnṣàlàyé ẹ̀ fún wa ká bá gbé fẹ́ lómi àtọ́fọ́nà ọba ní o abẹ́lọ́wọ̀n bá nìkẹ́lá àgbọ́yé Islam tó lálàáfíà àgbọ́yé Islam tó mọ́kànga àgbọ́yé Islam tọ́lọ́wọ̀n bá nìkẹ́lá yọnu sí kọ́lọ́wọ̀n bá nìkẹ́lá kọ́mọ́sà jùgbọ́ fún wa la ilaha illallah ولا لا حول ولا قوة إلا بالله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته